kò tí ì sí ìbò before June twelve nineteen ninety three kò dẹ̀ tún tí ì sí ìbò míì lẹ́yìn June twelve nineteen ninety three so ibi tẹ́ ti máa mọ̀ pé June twelve nineteen ninety three ó kó ọ̀rọ̀ sínú Babangida òun náà mọ̀ wípé òun fẹ́ òun máa wà nínú àwọn tó máa wà nínú history but unfortunately fún bad side of history ló wà mistake tí wọ́n ṣe ni pé táwọn bá ti pa Bíọ́lá àwọn ti pa June twelve ṣé bá ti mọ orúkú tó pa Abíọ́lá irúkú wo ló fẹ́ pa wọn bìbò June twelve ó ti wáyé lẹ́ẹ̀mẹ́ta o ṣé wàá rí àwọn kan á máa sọ unity of Nigeria is not negotiable unity of Nigeria is not ìsọkúsọ ọ̀rọ̀ láyé àti lọ́run ni not only nineteen ninety nine constitution ni fraud orúkọ tá à ń is fraud it is fraud kẹ́ máa sọ pé Federal Republic of Nigeria it is fraud. How is Nigeria republic? How is Nigeria a federal country? Even the name Nigeria, orúkọ ẹrú ni ẹni tó bá lóun ní fọ́múlà tí General Buhari fi débẹ̀ ẹ̀rọ ló pa ṣe rí yẹn àwọn tó kù tán ti jẹ president before eh, President Buhari wọn ò láyà wọn ò tó bẹ́ẹ̀ láti sọ pé àwọn declare June twelve ní democracy day so láti twenty fifteen ìrìn àjò tìlú yìí rìn ní wípé kò ní kálukú lọ sí ibi tó ti wá ẹ sọ fún mi ìgbà wo ni a agree lẹ́yìn ìgbà tán ti pa First Republic sójà ti gba agreement jẹ so unity Nigeria wọ́n ti pa now àti ìgbà tí sójà ti da ìlú ìrú tán ti cancel First Republic kò sí unity mọ́ kò sí republic mọ́ kò sí democracy mọ́ kò sí federalism mọ́ ẹ jọ kí lẹ́yìn review tí n bá fẹ́ sòótọ́ fún yín àwọn tí gbogbo wọn gan tán wà ní house tán ṣe orí legality náà wà. fẹ́ fún yín ní reason méje tí Yorùbá ẹ̀ tí ò lè papọ̀ wà mọ́nu Nàìjíríà ìwà ìbàjẹ́ ìwà ìkà ìwà ìwà ìparun tí ìjọba Nàìjíríà ń ṣe orí àwọn yúùtì ló dálé lórí jù o tí ọmọ Yorùbá ò ní lè sùn lórílẹ̀-èdè ẹ̀ tí wọ́n ń gbé ọmọ Yorùbá ní orílẹ̀ Yorùbá wọ́n tún gba ransom lọ́wọ́ ẹ̀ wọ́n ń pa ọba Yorùbá so Yorùbá kò lè wánu Nàìjíríà mọ́ o wọ́n ti ṣe débi pé nínú nínú military nsìn àwọn máa ní repentant àmọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ a ní bandit ó repent eléyìí ó repent àwọn náà mọ̀ wọ́n o wọ́n repent àwa ò mọ̀ wọ́n àmọ̀gbà tán tán ṣe repentance so Yorùbá need àti padà wá sílé kọ́pù olóko ẹrú torí nàìjíríà definition nàìjíríà oko ẹrú ni ẹ ti bọ́dà tó wà nílẹ̀ yorùbá ẹ ṣí tilẹ̀ haúsá iye yorùbá máa dá gan o ẹ fún ilẹ̀ yorùbá ní ọdún mẹ́ta sí márùn lẹ́yìn tó bá ti wà ní nation kọ́ fún ní ọdún mẹ́ta sí márùn ẹ̀ ríran wò mo bẹ̀ gbogbo abiyamọ ni pátá tó jẹ́ abiyamọ òtítọ́ kó dìde kó bá àkàwọn ọmọ ẹ̀ lórí wípé kí Yorùbá dá dúró.